influencer social media strategist strategist ok ẹjọ bá mi ẹ bá mi yànnà nú ẹ. wọ́n máa ń pe àwọn èèyàn kan ní olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ làwa jẹ́ fún àwọn tí ò ráyè láti fi post sórí social media àwọn post sórí website àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. so influencer ò ní pé ok àwa la máa bá yín sọ pé nǹkan báyìí báyìí la yín fẹ́ nígbà báyìí báyìí o hmm. nǹkan báyìí báyìí ló máa tà ń sìn o nǹkan báyìí báyìí ni báyìí báyìí báyìí báyìí báyìí báyìí la máa bá yín làálẹ̀ ń pé nǹkan tó ta máa lè ṣe fún yín ni tí ayé máa fi mọ̀ yín. wọ́n tí ẹ̀ ń tà àbí nǹkan tẹ̀ ń ṣe. Hmm. so tẹ bá wá gbé fún àwa báyìí la máa wá ràn yín lọ́wọ́ la máa bá bá yín ṣe nǹkan tó máa ń pè ní social media influencer àbí strategist strategist ibẹ̀ ò ní pé àwa la máa sọ fún yín pé ọ̀nà tá a lè gbà lélẹ́yìí tá máa fi rí nǹkan báyìí ọ̀nà tá a lè gbà lélẹ́yìí tá máa fi gbà nǹkan báyìí. Hmm, hmm, bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe yọ̀nà náà èyí tí mo òyìnbó ńlá òyìnbó gírámà tí wọ́n gbélé fún wa nìyẹn pé bọ́ṣe sọ ó ti yé ẹ̀yin olólùfẹ́ wa. bàbá wọn sọ̀rọ̀ nípa social media yẹn ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ṣó pọn dandan kí n wà lórí gbogbo ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tó wà. ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ bí yín pẹ̀lú ìbéèrè tẹ́ bí mi yẹn pé ṣé ẹ̀yin ní nǹkan tẹ́ ń ta. mo ní nǹkan tí mò ń ta àmọ́ tí n bá tẹ̀ ní nǹkan tí mò ń ta náà ní fúnpẹ́ yín jẹ́ social media o strategy gist ṣé ó kan dandan kí n wà gẹ́gẹ́ bí èèyàn àbí bí gẹ́gẹ́ bí èèyàn kan tó ń wà lọ́lọ́ba ṣé ó kan dandan kí wọ́n wà lórí gbogbo ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí ó wà. ìdí tí àwọn èèyàn fi ń wà lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ gangan ni pé láti fi connect láti fi bá àwọn èèyàn ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ gbèrú Facebook ń sìn àwọn èèyàn wà lórí Facebook torí pé wọ́n fẹ́ bá àwọn ọ̀rẹ́ wọn àtijọ́ wọ́n ti rí tipẹ́ láti fi bá wọn sọ̀rọ̀ pé òkè nǹkan báyìí báyìí ló ń ṣẹlẹ̀ láround mi o nǹkan hmm. báyìí báyìí ló ń ṣẹlẹ̀ o bí mo ṣe rí ìsìn ni o mo ti sanra sí ni o mo ti jò sí ni o <laughs> mo ti rẹwà sí o mo ti rẹwà sí ni o <laughs> bí rèmi báyìí sí ni o fáìn kékeré mo ti ń fáìn mo dẹ̀ ta mo ya fọ́tò ń sìn máa fi sórí social media káwọn èèyàn hmm. rí mi pé bí mo ṣe ti rí ni o so ìwọ tó bá mọ̀ pé òkè òun fẹ́ connect pẹ̀lú àwọn èèyàn ẹ hmm. ó ní láti wà ní social media ẹyọ kan at least ok ẹyọ kan ẹyọ kan at least at least ẹyọ kan. ibi tó bá dẹ̀ mọ̀ pé ok o ò fẹ́ káwọn èèyàn ti rí ẹ ibi tó dẹ̀ mọ̀ pé àwọn èèyàn ẹ wà náà ni wà á ti bí irú ọ̀pọ̀ ènìyàn wà lórí Facebook ń sì torí pé ibi tó bá ti rí àwọn èèyàn wọn nìyẹn. bẹ́ẹ̀ níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ wọn àbáwọn tí wọ́n mọ̀ ibẹ̀ ni wọ́n wà. bẹ́ẹ̀ ni bí Twitter ń sìn dẹ̀ ni Twitter ò dáa fún kì í ṣe pé kò wà fún pé káwọn èèyàn lè fi ríyàn ṣùgbọ́n hmm. tẹ bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ hmm. ibẹ̀ lọ̀rọ̀ ti máa ń jáde jù hmm. táwọn èèyàn mi bá gbé bẹ́ẹ̀ ni táwọn èèyàn mi bá gbé slang mi jáde bí wo tọ́lámídé kọ láìpẹ́ yìí. wo àtòrí twitter ni bẹ́ẹ̀ ni ok wo wo. àwọn èèyàn máa ma bèrè pé kí ni wo wà nípa kí ni kan wo wo wo bó ṣe máa nǹkan tó máa ní ó trend nìyẹn. o ti yẹ mẹ ibẹ̀ lọ̀rọ̀ ti máa ń trend jù. ṣùgbọ́n instagram fọ́tò náà ni. ṣàṣàlẹ̀ ìrora wa rẹ̀ instagram. so àwọn èèyàn ti ń kúrò ní Facebook ń sìn wọ́n ti lọ sí Instagram torí pé fọ́tò fọ́tò fọ́tò ló pọ̀ jù Instagram àti videos. àbẹ̀ká sọ pé bóyá torí pé òun ló tún jẹ́ ohun tí ó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí torí nígbà kan a gbọ́ nípa Instagram lẹ́yìn Facebook and Facebook and WhatsApp àtàwọn other apps kọ̀kọ̀kọ̀ tó wà àmọ́ Instagram náà rí pé ìsìn òun ló ń trend àmọ́ ṣé mo mo ṣe ń bọ́ lórí snapchat yẹn náà àmọ́ fẹ́ dàbí pé instagram yẹn náà ni àwọn èèyàn ti ń ráyè ṣe gbogbo àfi gbogbo ohun tí wọ́n ní gbogbo <laughs> wá gbé sí àmọ́ irú àwọn content wo lẹ́yìn wá rò pé ó yẹ kí a máa share gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí individual sórí àwọn social media tábà wà. kí n tó bọ́ sórí question yìí yẹn mo fẹ́ parí nǹkan tí mo sọ tán lẹ́ẹ̀kan yẹn ẹ ní ìbéèrè tẹ́ bí mí yẹn ẹ sọ wípé ṣó pọn dandan káwọn èèyàn wà ní gbogbo kínú pé bẹ́ẹ̀ni kì ṣe dandan kẹ́ ní gbogbo at least one ṣùgbọ́n tẹ́ bá ìwọ ó depend lórí nǹkan tẹ́ bá ń ṣe bí ẹni tó ń tajà ń sìn tó lóun taṣọ tó wá ló wà ní Twitter o lè má rí lè ta o hmm, kí ni ìdí torí pé kí ni ọ̀rọ̀ ló pọ̀ jù ń bẹ nínú Twitter hmm. ọ̀rọ̀ ló máa ń pọ̀ jù ṣùgbọ́n tó fẹ́ ṣó pé òkè nǹkan báyìí báyìí mò ń tà ríǹgì báyìí báyìí mò ń tà agbo tí mò ń tà ní nǹkan báyìí báyìí mò ń tà ibi tí pictures táwọn èèyàn máa ti rí wà ló máa gbé sí bí irú Instagram bí irú Facebook bí irú Snapchat àti mm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pẹ̀lú. àwọn ibi tó ti máa rí pé nǹkan tó ní rèé o tó ti lè ṣàlàyé dáadáa. ojú lọ̀rọ̀ wà bí ojú ní <laughs> kíni kan wà á gbọ́dọ̀ rí nǹkan tó fẹ́ rà. àwọn èèyàn gbọ́dọ̀ mójú wọn kàn án kọ́ rí nǹkan táwọn fẹ́ rà pé àókè ah, kọ́lọ́ green yẹn a lè sọ fún yín pé kọ́lọ́ green tẹ post lánàá yẹn ọmọ gbọ̀ngàn ni mo fẹ́ mi fẹ́ mọ iye ẹ ṣàbà send ẹ. so ẹ gbọ́dọ̀ mọ nǹkan tẹ fẹ́ ṣe so tó bá ti mọ nǹkan tó fẹ́ tà gangan tó mọ nǹkan tó fẹ́ gbé sáyé hmm. o lè wà lórí gbogbo ẹ̀ pọ̀ Hmm. láti máa lò láti fi láwọn èèyàn torí ẹlòmíì lè wà ń bí kó má sí ń bí ẹlòmíì hmm. lè wà ní tọ̀hún kó má sí ní tọ̀hún so o gbọ́dọ̀ mọ ibi táwọn èèyàn wà o hmm. gbọ́dọ̀ mọ ibi táwọn èèyàn tó fẹ́ ra nǹkan tó fẹ́ tó fẹ́ tà o gbọ́dọ̀ mọ ibi tán wà kó tó di pé o ní o fẹ́ wọ social media kan so fún ẹlẹ́ran ara àbí àwa èèyàn tó kù àwa ara wa content ló yẹ kí a máa ká máa share sórí social media. ìwọ tó bá mọ̀ pé òun tajà ọjà ẹ̀ náà ni àbí kí ló tún fẹ́ gbé sí social media ọjà ẹ̀ tó ta náà. bí ó ní ohun tí ẹ̀yin wò lórí ìgbà tí gẹ́gẹ́ bí eh, ẹni tó jẹ́ pé eh, social media ẹ̀rọ abánidọ́rẹ̀ ni ohun tí ẹ̀ ń dín pẹ̀lú ẹ̀yin lè wò pé òkè for example ti mo èmi personally mo kọ̀ lè nífẹ̀ẹ́ sí kí n máa yàwòrán pẹ̀lú ohun tó wà lọ́wọ́ mi torí pé mo nífẹ̀ẹ́ sí kí n mọ̀ jẹun kí n mọ̀ mọ̀ nǹkan wọ́pọ̀ gbọ́ àwòrán mi báyìí ni ẹ̀yin wọ́n fẹ́ jẹ́ kẹ́ wá kankan wípé creativity tó jẹ́ pé àtọ́gbọ́n orí ló ti ń wá pé òkè òmu mọ̀ nǹkan báyìí báyìí ṣe tó bá ń ṣe nǹkan báyìí lẹ́ẹ̀kọ̀ọ́ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ àwọn èèyàn ò ní fẹ́ràn ẹ̀ mọ́ hmm. torí wọ́n ti mọ̀ pé òkè nǹkan báyìí báyìí náà ni máa bá níbẹ̀ tí má ti hmm. débẹ̀ nǹkan ti máa bá náà ni ṣùgbọ́n tó ṣe bí tó ṣe tọ̀hún tó jẹ́ pé tọ̀ láwọn ọmọ kan tó fẹ́ ṣe náà ó máa wà wọ́n láti wá bẹ̀ hmm, so ìyẹn gangan gangan gangan ni nǹkan tó yàn máa mọ̀ pé òkè nǹkan tí mo fẹ́ post lélẹ̀ then how often lẹ́yìn rò pé ó yẹ kí kí a máa post nǹkan sí àwọn ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tá a bá wà. kò sí ìgbà téèyàn lè post. ṣùgbọ́n kò dá kéèyàn máa post léra wọn léra wọn léra wọn léra wọn jù. kó máa pọ̀ jù torí pé kí ni sìn tí má ya fọ́tò pẹ̀lú Buhari lẹ́nu <laughs> tí mo ní ah bàbá o àbí mo ya fọ́tò pẹ̀lú Madiva mo snap picture pam àjọyà fọ́tò mo wá post yẹ èèyàn mẹ́ta like yẹ hmm. pé ah ok o àti rí fọ́tò bye bye. Hmm mo tún rí eh, picture èmi àti Báyọ̀ mo tún snap yẹn náà hmm. mo tún post ẹ̀ síbẹ̀ directly àwọn èèyàn mi lè má rí torí bí social media ṣe jẹ́ èèyàn tó pọ̀ lè follow ló post bí wọ́n ṣe ń post lẹ́lòmíì post lọ́hùn hmm. so tí wọ́n bá lọ ní kó post léra wọn léra wọn léra wọn tọ̀dọ̀ ẹ máa ti lọ sálẹ̀. Hmm. wọn ò ní láǹfààní láti rí wọn ò ní láǹfààní láti rí tó wàá filẹ̀ àwọn míì gan máa ẹ máa ráwọn celebrity mi tó ti popular ọjọ́ mẹ́ta wọn lè máa post ẹyọkan yẹn náà lọ máa post mm. ẹyọkan yẹn dẹ̀ ni ẹ̀dẹ̀ máa rí views tó pọ̀ ẹ̀ máa rí likes tó pọ̀ torí pé wọ́n ti fara balẹ̀ ẹlòmíì wá pé ah mi ò máa rí kí madiva post láti jọ yẹn àwa sórí page ah so ah, nǹkan báyìí báyìí wà ń bẹ pa. adájú síbẹ̀. ẹ máa mí sí i ẹ bá ti make ara yín relevant ẹ ti important tó yẹn tẹ́ ẹ bá post fọjọ́ méjì wọ́n á wá sórí page yẹn pé kí ló wà ń bẹ̀ ló ń ṣẹlẹ̀ kí ni kí ni new thing tó tún wà níbẹ̀ kí ló tó tún wà níbẹ̀ ẹ nípa ọ̀rọ̀ likes àti followers ti ẹ wá sọ ẹ̀ka tún mẹ́nuba òun náà díẹ̀ tàbá wọn wọlé tó yẹ pé bóyá òun ṣẹ̀wọ̀ kóun fẹ́ darapọ̀ mọ́ orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ báwo gan ni wọ́n ṣe ń get followers àti pé báwo gan ni ọ̀pọ̀ èèyàn ṣe ń get àwọn likes tí à ń sọ ẹ̀ àwọn likes yìí ni àwọn báwo èèyàn ṣe ń fẹ́ràn bó ṣe ń nífẹ̀ẹ́ sí ohun tí ẹ bá post bóyá picture ni pé mo nífẹ̀ẹ́ sí i what click like báwo gan ni èèyàn ṣe lè get èèyàn ṣe lè get ẹ ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú likes iye followers téèyàn bá ní gbà mí ó máa ń hmm. determine iye likes Likes téèyàn máa ní gbọ́dọ̀ ṣe wà ní àwọn èèyàn míì wọn ò ń lo social media yẹn ẹ̀kan àbí òmíràn wọn ń lò déédéé bí wọ́n hmm. sì mo ní followers mẹ́wàá lórí Instagram hmm. fún àpẹẹrẹ èèyàn mẹ́ta nìkan ló máa ń wá sórí Instagram gbogbo ìgbà hmm. láti wá wo bó ṣe ń lọ so ó wá wá sí orí péjì mi lénìí orí nǹkan tí mo post èèyàn mẹ́ta yẹn tí mo mọ̀ kó máa ń wá gbogbo ìgbà wọ́n láìkì ẹ̀ hmm. kí ló ṣẹlẹ̀ sáwọn èèyàn méje tó kù hmm. wọn sí active so tó bá ní pé o mo wá fẹ́ get likes mo fẹ́ káwọn èèyàn míì kan rí nǹkan tí mo ṣe post yìí ju àwọn tí ó ń fọ́lò mi lọ ju àwọn mẹ́wàá yẹn tó ń fọ́lò mi lọ èèyàn máa wá lo nǹkan tó ń pè ní hashtags. Okay. hashtags mm. ìyẹn ni nǹkan tó lè direct àwọn èèyàn lọ sí irú nǹkan tó post. Hmm. for example si <clears throat> excuse me ti ma post eh, picture ajá hmm. tí mo ní òkè o ajá yìí mo fẹ́ ta o ajá yìí lè ṣọ́lé o lè ṣerú nǹkan báyìí o lè ṣerú nǹkan báyìí hmm. tó jẹ́ pé àwọn mẹ́wàá tí mo ní lórí social media yìí náà lórí hmm. Instagram yìí òun nìkan ló ń rí hmm. èèyàn mẹ́ta tí mo mọ̀ pé ó active rí méje ò rí ṣùgbọ́n ti má fi hashtag tí mo kọ hashtag dog hmm. gbogbo àwọn tó ti sọ̀rọ̀ ń pa ajá gbogbo àgbáyé ló máa rí picture ajá yẹn tó máa wò kí ló ń fi hashtag yẹn. Hmm. okùn ọrùn ẹ̀ tí mo fi sọ̀rọ̀ ajá náà tí mo kọ hashtag rope okùn ọrùn ẹ̀ gbogbo èèyàn tó ti sọ̀rọ̀ ń pa rope òun náà máa tún rí. so èèyàn lè tó bá ti post nǹkan wàá mọ̀ nǹkan tó tó tó fara pẹ́ kó lè fi ṣe hashtag yẹn ọ̀nà kan nìyẹn láti fi get likes. likes. Hmm. bẹ́ẹ̀ ni ìyẹn náà tún máa ń get followers fún yàn o eh, torí eh. táwọn téèyàn yẹn bá wá láti orí hashtag yẹn tó máa wá sórí page yẹn tó máa rí i pé hmm. àmú like nǹkan tẹ́nu yẹn post àwọn òpè òkè jẹ́ máa rí nǹkan tẹ́nu yẹn post gbogbo gbà á hmm. click follow.